kíróníkà kínní orí kẹtàdínlógún ó sì ṣe bí dáfídì ti jókòó nínú ilé rẹ ni dáfídì sọ fún nátánì wòlíì pé wò ó èmi ń gbé inú ilé kédárì ṣùgbọ́n àpótí ẹ̀rí májẹ̀mú olúwa ń gbé abẹ́ aṣọ títa nígbà náà ni nátánì wí fún dáfídì pé ṣe ohun gbogbo ti ń bẹ ní inú rẹ nítorí tí ọlọ́run wà pẹ̀lú rẹ ó sì ṣe ilé òrukàn náà ní ọ̀rọ̀ ọlọ́run tọ́ nátánì wá wípé lọ sì sọ fún dáfídì ìránṣẹ́ mi pé bá ilé olúwa wí ìwọ kò gbọdọ̀ kọ́ ilé fún mi láti máa gbé nítorí èmi kò tí ì gbé inú ilé láti ọjọ́ tí mo ti mú Ísírẹ́lì gòkè wá títí fi di òní yìí ṣùgbọ́n èmi ń lọ láti àgọ́ dé àgọ́ àti láti ibùgbé kan dé èkejì níbikíbi tí mo ti ń rìn láàrin gbogbo Ísírẹ́lì èmi á sọ̀rọ̀ kan fún ọ̀kan nínú àwọn onídàájọ́ Ísírẹ́lì tí èmi ti pàṣẹ fún láti máa bọ́ àwọn ènìyàn mi èmi á ti wí pé èéṣe tí ẹ̀yin kò fi kọ́ ilé igi kédárì fún mi bí ǹjẹ́ nítorí náà báyìí ni ìwọ ó wí fún dáfídì ìránṣẹ́ mi báyìí lé olúwa àwọn ọmọ ogun wí èmi mú ọ kúrò ní pápá oko tútù àní kúrò láti máa tọ àgùntàn lẹ́yìn kí ìwọ kí o lè máa ṣe olórí àwọn ènìyàn mi Ísírẹ́lì èmi sì ti wà pẹ̀lú rẹ ní ibikíbi tí ìwọ bá lọ èmi sì ti ké gbogbo àwọn ọ̀tá rẹ kúrò níwájú rẹ èmi ó sì ṣe ọ́ lé olórúkọ kan bí orúkọ àwọn ènìyàn ńlá tí ó ti wà lé ayé èmi ó sì yan ibì kan fún Ísírẹ́lì àwọn ènìyàn mi èmi ó sì gbìn wọ́n kí wọ́n lè máa gbé ipò wọn a kì yóò sì ṣí wọn mọ́ bẹ́ẹ̀ ni ọmọ búburú kì yóò yọ wọ́n lẹ́nu mọ́ bíi ti àtijọ́ àti bí ìgbà tí èmi ti fi ènìyàn jẹ onídàájọ́ lórí àwọn ènìyàn mi Ísírẹ́lì àti pẹ̀lú èmi ó ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá rẹ̀ pẹ̀lúpẹ̀lú mo ti sọ fún ọ pé olúwa yóò kọ́lé kan fún ọ yóò sì ṣe nígbà tí ọjọ́ rẹ bá pé tí ìwọ ò lọ pẹ̀lú àwọn bàbá rẹ ni èmi ò gbé irú ọmọ rẹ dìde lẹ́yìn rẹ tí yóò jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ rẹ ọkùnrin èmi ò sì fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ òun ò kọ́ ilé fún mi èmi ò sì fi ìdí ìtẹ́ rẹ̀ múlẹ̀ láéláé èmi ò jẹ́ bàbá fún òun ò sì jẹ́ ọmọ fún mi èmi kì yóò sì gba àánú mi kúrò lọ́dọ̀ rẹ̀ bí mo ti gbà á lọ́wọ́ ẹni tí ó ti wà ṣáájú rẹ̀ ṣùgbọ́n èmi ò fi ìdí rẹ̀ kalẹ̀ nínú ilé mi àti nínú ìjọba mi láéláé a ó sì fi ìdí ìtẹ́ rẹ̀ múlẹ̀ láéláé gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti gẹ́gẹ́ bí gbogbo ìran yìí bẹ́ẹ̀ ni Nátánì sọ fún Dáfídì Dáfídì ọba sì wá ó sì jókòó níwájú Olúwa ó sì wí pé ta li èmi Olúwa Ọlọ́run àti kí ni èmi tí ìwọ fi mú mi dé ìhín yìí ohun kékeré sì lé èyí lé ojú rẹ ọlọ́run ìwọ sì ti sọ pẹ̀lú sípa ilé ìránṣẹ́ rẹ fún àkókò jíjìn tí ń bọ̀ ó sì kà mí sí bí ìṣe ènìyàn gíga olúwa ọlọ́run kí ni dáfídì lè tún máa sọ pẹ̀lú fún ọ ní ti ọlá tí a bù fún ìránṣẹ́ rẹ ìwọ ṣáà ìránṣẹ́ rẹ olúwa nítorí ti ìránṣẹ́ rẹ àti gẹ́gẹ́ bíi ti inú rẹ ni ìwọ ti ṣe gbogbo ńlá ńlá yìí ní sísọ gbogbo nǹkan ńlá wọ̀nyí di mímọ̀ olúwa kò sí ẹni tí ó dàbí rẹ bẹ́ẹ̀ ni kò sí ọlọ́run mìíràn lẹ́yìn rẹ gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwa ti fi etí wa gbọ́ orílẹ̀-èdè kan wo li ó wà lé ayé tí ó dàbí ènìyàn rẹ ìsírẹ́lì tí ọlọ́run lọ rà padà láti ṣe ènìyàn òun ti kára rẹ̀ láti ṣe orúkọ fún ara rẹ̀ nípa ohun tí ó tóbi tí ó sì lẹ́rù ní lílé àwọn orílẹ̀-èdè jáde kúrò níwájú àwọn ènìyàn rẹ tí ìwọ ti rà padà láti Egypt jáde wá nítorí àwọn ènìyàn rẹ Israẹli li o ti ṣe lé ènìyàn rẹ títí láì ìwọ Olúwa sì di Ọlọ́run wọn ǹjẹ́ nísinsìnyí Olúwa jẹ́ kí ọ̀rọ̀ tí ìwọ ti sọ ní ti ìránṣẹ́ rẹ àti ní ti ilé rẹ̀ kí ó fi ìdí múlẹ̀ láéláé kí ìwọ kí ó sì ṣe bí ìwọ ti wí àní jẹ́ kí ó fi ìdí múlẹ̀ kí a lè máa gbé orúkọ rẹ ga láéláé wípé olúwa àwọn ọmọ ogun lé ọlọ́run ìsírẹ́lì àní ọlọ́run fún ìsírẹ́lì sì jẹ́ kí ilé dáfídì ìránṣẹ́ rẹ kí ó fi ìdí múlẹ̀ níwájú rẹ nítorí ìwọ ọlọ́run mi ti ṣí ìránṣẹ́ rẹ lé etí pé ìwọ ò kọ́ ilé kan fún un nítorí náà ni ìránṣẹ́ rẹ rí i láti gbàdúrà níwájú rẹ ǹjẹ́ nísinsìnyí olúwa ìwọ lé ọlọ́run ìwọ sì ti sọ ọ̀rọ̀ oore yìí fún ìránṣẹ́ rẹ ǹjẹ́ nísinsìnyí jẹ́ kí ó wù ọ́ láti bùkún ilé ìránṣẹ́ rẹ kí ó lè máa wà níwájú rẹ láéláé nítorí ìwọ Olúwa ẹni tí ó súre fún ire ni yóò sì máa jẹ́ láéláé.